الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba o ọba tó sọ ìmí àti ẹ di àkókò yìí orí ọlọ́run ni àlìyọ́mù yọ́mù tẹ́rìwíyà òní ni ọjọ́ tí hajj bẹ̀rẹ̀ Allahu akbar Allahu akbar Allahu akbar kabira ah àmọ́ olóore o adúpẹ́ fọlọ́run o ọlọ́run dákun má jẹ́ kí ẹnu ọpẹ́ ọwọ́ kan àánú ọlọ́run bá ló jẹ́ kémi àti ọjọ́ ọmọ wà lénìí ẹ̀yọ́ ọmọ ìyá mi ọ̀la ni ìyá ọmọ àròfà ìkẹ́ àti kẹ̀kẹ́ ọlọ́ba níbi wa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́ba ara lé rẹ àwọn sábẹ́ rẹ àti gbogbo àwọn tí wọ́n bá fi ṣe ẹ̀kọ́ sí tí fi di ọjọ́ ẹ̀san lẹ́yìn eléyìí ọ̀la jẹ́ ó sì tún jẹ́ yọ́mọ̀ àròfà mgbe wá ló ń gbẹ ẹ̀yin èèyàn mi ọ̀tà jẹ́ mùsùlùmí ẹjá sàkàkùn ọjọ ọ̀la yìí tí í ṣe ọmọ Arafa ẹjá sàkàkùn ẹ̀ ẹjá pàtàkì ẹ̀ ẹjá kàkùn ẹjá jẹ́ nìkan tó ṣe pé a fi ṣe ìjọsìn sọdọ ọlọ́run ìjọsìn èyí tó ṣe pé ọlọ́run bọ́ba àríkẹ́ yọ tẹ́wọ́ gbà ìdílé ìtàhàrà ẹjá lọ́mọ ò nípa pé ọ̀la kìí máa ṣe ọjọ́ tó yẹ pa máa sọ pé àfin túnde ṣe àníṣẹ́ ọ̀la kìí sọjọ́ tó yẹ pa máa sọ pé bóyá ńlọ fi tajà o ọ̀la kìí máa sọjọ́ tá máa lá máa fi sun bẹ́ẹ̀ ni ọ̀la kìí sọjọ́ tá máa lá sinmi o ọ̀la ìyá ọmọ ṣàrọ́fà lọ ọjọ́ kẹni tó sì pé ọlọ́run bọ̀ balẹ̀kẹ́ ọlá ó mú lọ́lá innahu yawmun lọ ọjọ́ kẹni tó ìpọ́lọ́run bá gbé e tóbi إنه يوم يباهي الله بأهل عرفة أهل السماء إنه يوم العتق من النهران ọjọ́ kan ni ọjọ́ tó ṣe pé ọlọ́run bọ́ba àlékiọ́lá ẹ máa ń fi àwọn aráalẹ̀ àwọn tí wọ́n bá ń bẹ ní àrọ̀fá ẹ máa ń fi wọ́n yẹgàn lọ́dọ̀ ọlọ́run ọba lórí àwọn tó ṣe pé wọ́n ń bẹ ní òkè sánmà ní o ọjọ́ yìí ọjọ́ kan tó ṣe pé gbogbo àwọn tí wọ́n lókun ọ̀nà lọ́rùn tẹ́lẹ̀ wọ́n tún kó ọ̀nà lọ́rùn wọn gẹ́gẹ́ bó ń sọ ọlọ́run bá ṣe sọ innahu yawmu ta'ah wal ijtihad fil ibada ọjọ́ ọ̀la tí ṣe òjò àràfá yìí ó jẹ́ ọjọ́ tó ipá máa fi ń tẹ̀ láṣẹ ọlọ́run ni a máa fi ń ṣe gbìyànjú nínú ìjọsìn onírànrẹ́ wa afdalu du'a bákan náà ọjọ́ kan tó ṣe pé téèyàn bá lóun fẹ́ ṣàdúrà kọ́sálọ̀ jẹ́ pé kádùn ààrẹ lọ sọ rí òjò àràfá àdúrà tó wípà níbi àmuhammad sallallahu alaihi wa sallam jẹ́ òye wa nípa bẹ́ẹ̀ abdul duha duha ya mu àràfà àdúrà tí yẹn máa ń ṣe ìtọ́lọ́lá jù àdúrà tí yẹn bá ṣe lóòjá àràfà ni ẹ̀rọ ọmọ ìyá mi àṣìṣẹ́hìd idan ṣègbìyànjú tó bá jẹ́ bẹ́ẹ̀ ṣègbìyànjú allah yakhlu nafsun min anfasika illa fi amali ta'a má jọ jẹ́ pé mímí kan tó bá mi báyìí tó bá lè ṣe bẹ́ẹ̀ rí i pé òun tẹ̀ láṣẹ ọlọ́run bá ní àwòrán kúrò bàtí ní tàtàkọ́rọ̀ bàbí ha tàbí ìsúnmọ́ kan tó ọba fàyínà ha làwùká ní ti máa ka jẹ́ òhà ọ̀tọ̀ mi jàwárí dúníà làṣà àkàdà àbàhà tọ́ba yìí pé mi ti bá ń bẹ fún ọ nínú àwọn nǹkan tó jówó lórí orí ilé ayé òun lọ fẹ́ ní ọjọ́ yìí ó o bó ti jẹ́ pé òní jẹ́ kí nǹkan ńlá tó pàtàkì nínú àwọn kan lé ayé lọ́wọ́ afẹ́ bọ́ fún ọ bó ti ní jẹ́ ọ bọ́ fún ọ bẹ́ẹ̀ náà lè sì gbọ́dọ̀ jọjọ́ ọ̀la ọ bọ́ fún ọ torí ẹni tó bá pàdánù ọjọ́ ọ̀la yìí yọmọ arọ́fà yìí àti ká ní ó pàdánù oore tó pọ̀ gan-an ẹni ọlọ́run bá ní ó sekú ń gẹ̀rẹ̀ ọlọ́run bá ọba adékẹ́ọ́lá ó sòrè tó pọ̀ fún ìwọ tó bá bọ́ fún ọsẹ̀rin jọ̀bọ̀jọ̀bọ̀ kí ni mo pè ó ọsẹ̀rin jọ̀bọ̀jọ̀bọ̀ fẹ́kẹ́ ìfàtòdọ́ yọ àwùjọ́lẹ̀ ayé àmì dúnìyà bóò ló ti fẹ́ jọ ọ fẹ́ pàdánù ẹ̀ ọjọ́ tó lóore jù nínú àwọn ọjọ́ ilé ayé ìdàkánì ti lẹ́lá tó lọ́kọ́dẹ́r lọ́jọ́ òwúlà tí òwúlà láti lọ́kọ́dẹ́r tọ́ba ìpé bóyá àbámọ̀ nínú ọjọ́ mẹ́wàá tó gbẹ̀yìn oṣù Ramadan fàyín náà ìyá ọmọ arafa máa lóhùn òjò àràfà jọ́tà mọ́ lóhùn òun kílẹ̀ dáadáa ìdàkánì ti lẹ́lá tó lọ́kọ́dẹ́r tatanazzalu fiha tí òru lára tìlù kọ́ dìrì tó wáyé pé bóyá àwọn màláìka wọn máa ń sọ̀kalẹ̀ ń bẹ̀ wá gbọ́ wọ ọmọ ìyá mi fa inna Allaha yanzilu yawma Arafa ọlọ́run bá gan ni ń sọ̀kalẹ̀ lóòjọ Arafa fàrùtẹ́ni mo lè fúrusọ àlè fúrusọ tó dàbí yá yá lo àǹfààní yìí ẹ̀yin ọmọ ìyá mi lo àǹfààní yìí ó àǹfààní olówó iyebíye ni òwò ìṣẹ̀yìndò stata tom ẹ gbìyànjú ẹ bá ẹ bá ṣe lágbára mọ́ eléyìí ni díẹ̀ nínú àwọn iṣẹ́ tó ṣe pé tọ́lọ́run bá ní kó ṣe lóòjọ́ àràfá tó sì bá súnà mu gbọ́ mi nímúlẹ̀ ilẹ̀ àràfà tó bá di alẹ́ àràfà tí di ṣíṣe alẹ́ òní èyí tí pé alẹ́ ta dojúkọ yìí èyí ta dojúkọ yìí la máa ń pè lálẹ́ òní ṣùgbọ́n gẹ̀gẹ̀ lálẹ́ àràfà o tó bá di alẹ́ ta dojúkọ yìí nímú mo bá kíra sùn dáadáa sùn kó tètè sùn yárayára tètè sùn ìrìnsàtàkọ́ wà lè tọ́ àti ìlà kó lè bá lágbára láti fi tẹ̀lé ọlọ́run ọba fáwọn ìjọsìn èyí tó ṣe kum qabla al-fajr ìtàtàsáhàd bí níjà ti sọ mahadal yawm kọ wá jẹ́ nìkan tó yẹ pé kó tètè jí lásìkò sáárì pẹ̀lú àníyàn pé wọ́n gba àwẹ̀ ní ọjọ́ ọ̀la yìí ti ṣe yamul khamis ọwọ́ àdá púpọ̀ gẹ́gẹ́ bá ti sọ láwọn ọ̀rọ̀ wa sẹ́yìn kó ní láníyàn papọ̀ pé wọ́n tún fẹ́ gba yamul khamis ààwẹ̀ tó ààwẹ̀ ọjọ́ àlàmísì tó o máa ń gbà tẹ́lẹ̀ tó ní lánìyàn bẹ́ẹ̀ papọ̀ ó sì ṣe ẹyọ kan ọgbàládà méjì ọgbàládà ṣìyàmúyàmú arafa ó sì tún gbàládà ààwẹ̀ yamul khamis kámá àgbàgbé pé ṣìyàmúyàmú arafa anabi muhammad sallallahu alaihi wa sallam wọ́n ní pé àtẹ́síwá lọ́lọ́ọ̀hì an yukaffira sanata allati qabla wa sanata allati ba'da èmi ọ̀rẹ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní pé mo ti ṣèṣe rẹ̀ lọ́dọ̀ ọlọ́run kí wọ́n máa fi pa ẹ̀ṣẹ̀ yín rẹ́ ẹ̀ṣẹ̀ ọdún kan sẹ́yìn àti ẹ̀ṣẹ̀ ọdún kan èyí tó ti pé ń bọ̀ níwájú látara bẹ́ẹ̀ mú lọ́kùnkúndùn dákun ẹ̀yọ́ ọmọ ìyá mi kò jí lásìkò sáré lẹ́yìn náà tó bá jí kírun rákà méjì tàbí rákà mẹ́rin tàbí rákà mẹ́fà tàbí rákà mẹ́jọ kó wá fi wítírì lé e ní rákà mẹ́ta kò fi wítírì lé e ní rákà mẹ́ta yóò máa jẹ́ pé tọba kíráka méjì tọba fi wítìrì lè yọjẹ márùn tọba kíráka mẹ́rin tọba fi wítìrì lè yọjẹ ráka méje tọba kíráka mẹ́fà tọba fi wítìrì lè yọjẹ ráka mẹ́sàn-án tọba kíráka méje tó fi wítìrì lè yọjẹ ráka mọ́kànlá kò sí ètò sílẹ̀ tí ò rere fún súnà níbi ọmọ Muhammad sallallahu alaihi wasallam pàápàá jùlọ wọ́dì ọ̀rọ̀ bàk bẹ́ẹ̀ lọ́wọ́ ọba rẹ o wọ́n ń tà sáàjìd lásìkò tó forí balẹ̀ lásìkò tó ń forí balẹ̀ yẹn má sàmùsùjúdù jù gbogbo àwọn foríbalẹ̀ yìí náà ni ọmọ lọ́wọ́n bá bẹ̀ bi khayri dunya wal akhirah pẹ̀lú orí ilé ayé àti orí jẹ́gbẹ̀ kìyàmà orí méjèèjì tọrọ rẹ̀ lọ́dọ̀ ọlọ́wọ́n bá o àwọn orí pọ́n lé ayé kò sẹ́ni tọ́lọ́wọ́n bó lè ṣe fún èyí tó dá ń bẹ̀ tọrọ lọ́dọ̀ ọlọ́wọ́n bá ń bẹ̀ orí owó orí ọrọ̀ orí àlàáfíà orí ọmọ gidi lọ́dọ̀ ọlọ́run orí ìyàwó tó dá nǹkan ìgbò tó lálàáfíà tọrọ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bọ́ba lékè tó ní àánú lọ́dọ̀ àánú rẹ̀ ó sì gbòòrò àrísìkí ń bẹ lọ́dọ̀ rẹ̀ tó bá sì ṣe fún yẹn kọ́kọ́ dé tẹlumi o wà ahmadu hu dúpẹ́ fọlọ́wọ́n bá dáadáa rẹ̀ ọmọ ìyá mi andahu balagaka yawma tatanazzalu fihi rahmatu wal maghfira o dúpẹ́ fọlọ́wọ́n bá pé ọjọ́ ọjọ́ àràfà bọ́ láyé ọjọ́ àánú àtọjọ́ àforíjì bákan náà síwájú kí ó tó di àlùfájàrí iye pé ọjọ́ nìkan ti pọ̀ wá foríjì sọ́dọ̀ ọlọ́wọ́n ọba torí pé àsìkò tó wá foríjì yẹn ọlọ́wọ́n bọ̀bá lè kẹ́lá ó lè kọ́ kalẹ̀ lọ́dọ̀ rẹ̀ gbogbo iná bá wà foríjì lásìkò sáàrì wọn máa gbà foríjì lọ́dọ̀ wọn látara àdé sáàrì ti máa ń gbọ́ pé ọlọ́run bọ́ba lẹ́kẹ́ ayọ́ sọ̀rọ̀ kalẹ̀ wá sánmi ayé gbogbo ọjọ́ òru ni wọ́n máa sọ pé talẹ́ntì ń pè mí kí ń dá lóhùn talẹ́ntì ń kí ń béèrè tí ń ṣe ń kí ń béèrè fún talẹ́ntì ń wá foríjì kémi ọlọ́run bọ́ gba foríjì rẹ̀ wá foríjì lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́run bó sa o nípa pé má jẹ́ kéré tàkìbátò lè rọ́ọ̀mù ó fún ọ̀wọ́ rárá síwájú oko tó ipò kí a ṣùgbà ni pé ọyàn rákà méjì tá ń pè ní rákà àtàyè lè rákà àtàlè fajar yìí ànábì àwọn Muhammad sallallahu alaihi pé rákà àtàlè fajar khairu mina dunya ma fiha rákà méjì ká tó kálù àṣùbà ó lórí ju ilé ayé àti ohun tí mẹ́mbẹ̀ lọ gẹ́gẹ́ bí ìyàwó ṣàṣìgbà wa látọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bákan náà wípé nígbà tó mọ̀ pé ó sàwọn nǹkan yìí àwọn àdúrà tí yẹn máa ń ṣe tí yẹn bá sàlùwàlá ipò sí o àdúrà tí yẹn máa ń ṣe tí yẹn bá sàlùwàlá ipò sí o torí pé ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní tí yẹn bá sàlùwàlá tí yẹn sọ pé ṣẹdá la ilaha illallah wa ṣẹdá náà Muhammadan abduhu wa rasuluhu allahumma ij'alni minat tawwabin ní ẹjá sàpáǹtà tẹ̀lé ẹ̀ka rìn ti ṣe bákan náà kí màlúù fájà rí ìwọ̀n ṣùgbọ́n àkó kiri jàn máa kọ́lọ̀mù ọba lẹ́kẹ́ọ́lá kọ́ gbà níjọsìn lọ́wọ́ wa tó bá kọ́ wá sí sùúrù ní mọ́ṣáláṣí láti jẹ́ nìkan tó yẹ pé àwọn àtikáàrù tó wá lẹ́yìn àwọn kò mójútó lẹ́yìn wọn àṣùbá yìí sàwọn àtikáàrù kààlù kùránì pàápàá jùlọ tàbá tí ń sálámù báyìí jọ ọ̀la yìí òun náà ni tàbá ti kásùbà àtàn ló ti bẹ̀rẹ̀ ó gbólóhùn Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar wa lillahil hamdu yóò jẹ́ pé wọ́n lọ́kọ̀ọ́kọ́ máa wí ṣùgbọ́n jìnà sí ká máa wí lọ́pọ̀ o ẹ má máa wí ní jàmá o tó ànàbí ń pè wá lọ tàbí ẹ̀mẹsàn kó sàjẹyẹ ti méjì òní ṣe pé bó bá ṣe lágbára mọ ni kò ṣe ṣùgbọ́n àgbà sábà láwùjọ wa nípa pé ẹ̀mẹta kò sàdédé rí bẹ́ẹ̀ wọn lánàbí àwọn Muhammad sallallahu alaihi wasallam tó bá fẹ́ jẹ́ kí èèyàn ṣe fẹ́ fún ìmọ̀ ṣe ilé ẹ̀mẹta àwa náà ṣe pọ̀pọ̀lọpọ̀ nǹkan rẹ̀ ìmọ̀ sábà ṣe ní mẹ́ta mẹ́ta lójú ojú ẹ̀fẹ́ ká ṣe bẹ́ẹ̀ bá fi bá bẹ́ẹ̀ táwọn yẹn máa ṣe bẹ́ẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ nínú òfin ìsìn Islam tọ́lọ́ bá fẹ́ràn nàbí wa Muhammad sallallahu alaihi wasallam wàá jẹ́ nìkan tó ṣe sọ̀látù àwọn àtúkà sọ̀bá má gbàgbé láti ṣe é nígbà tó bá ṣe aláhàpàláhàpàláhàpà la ilaha illallah aláhàpàláhàpà ọ̀lẹ́ alhamdulilayi sílẹ̀ mẹ́ta tẹ́ńtà bẹ́ẹ̀ máa ma bẹ́ẹ̀ méjì àbójú bẹ́ẹ̀ lọ kọ̀ wá jẹnìkan tó ṣe àwọn àtikáàdù àlùwárìdá ba'da salat àwọn àdúrà èyí tó wá lẹ́yìn ẹ̀rùn so asáfúláì mẹ́ta aláàmọ̀tò sàlámù mi kà sàlámù tàbárakà yàtọ̀ jẹ́ lọ́lọ́ lẹ́kọ̀ọ́ la ilaha illallah wahdahu la sharika lahu títí parí kò ṣe kò ṣe subhanallah tàbí tẹ́rì alhamdulilayi tàbí tẹ́rì aláhàpà tàbí tẹ́rì kò fi la ilaha illallah kò fi parí kò sàwọn àfikáwì yẹn kọ̀ wá wà mọ́sálásí lẹ́yìn tí ó máa ka alukoran máa ka alukoran mọ́sálásí lẹ́yìn tí ó máa ka alukoran ó máa ka alukoran ó máa ka alukoran tí tóun fi yọ tóun bá fi yọ gbìyànjú kò kí rákà méjì rákà méjì tá níbi Muhammad sallallahu alaihi pé ní yòówù tó bẹ́ẹ̀ kí lásìkò tóun bá yọ irú ẹni bẹ́ẹ̀ wọ́n kọ́ kalẹ̀ fún ẹ̀sìn ẹ̀kú hajj àti umrah papọ̀ má níbi Muhammad sallallahu alaihi wasallam àníbi lórí bẹ́ẹ̀ o ìrọmọ ìyá mi má yóò nù hàn lóòjọ́ àrọ̀fà májò náà ó sàpá tètè lórí ẹ̀ òòrè lọ́jà sí fún kọ́lọ̀mbà kó ṣe nírọ̀rùn fún mi àti ẹ ẹni tọ́lọ́mbà ṣe nírọ̀rùn fún oore ní o ẹni tọ́lọ́mbà bá ṣe nírọ̀rùn fún tó àkọọ́lẹ̀ kọ lórí ẹ̀ ni pàtàkì ó sàn ọlọ́wọ́n ọba ẹ dákun ẹjá sí gbìyànjú lóòjọ́ àrọ̀fà má jẹ́ nìkan tí ìpọ́ wa máa kó máa sùn má sùn tọ́ba tí àròpọ̀ wá fẹ́ sùn yéṣu ìhòòhùn rẹ̀ má jẹ́ ojú wákàtí kan lọ tílé ó fi sú kò fi jẹ́ nìkan tí epo fẹ́ fi jí fúnra rẹ̀ lágbára tó bá síbẹ̀ kò sí ohun tó burú ń bẹ̀ ṣùgbọ́n kọ́ máa wá sùn fà á torí gbọ́ngbà rẹ̀ kọ́ máa sùn fà á ọmọ ìyá mi òun fa kókó ṣòfò kò sí ohun tó burú láti jẹ́ pé kó báwọn yẹn sọ̀rọ̀ kọ́ máa báwọn yẹn sọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ tí ó wúlò fáyé wọn kò lè máa ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n jẹ́ kí kọ́ra ní ọ̀pọ̀ jù nínú tó fi ọjọ́ ọ̀la ṣe wọ́n máa dáa púpọ̀ má jẹ́ kí ìṣẹ́jú kan náà tàbí ìṣẹ́jú àyà náà láì ní jẹ́ pé pẹ̀lú òrìntì ọlọ́run ló fi ṣe o bákan náà tọba ajẹ́bẹ̀ tọba tó ti sọ̀látù duhur ipò kí wákà mẹ́rin síwájú kí o tó kẹ́yìn tọba ti sọ̀látù duha afọ́n alọ́dẹ àsìkò yálẹ̀ta ipò kí sọ̀látù duha sọlúwọlá kò kí wákà méjì tàbí mẹ́rin tàbí kó ju lọ nínú orí ni sọ̀látù duha wọn a máa pè sọ̀látù tawwabin sọ̀látù àwọn tó wọn máa ronú pé wàdà gbìyànjú kó síbẹ̀ kó tún ka kó tún pọ̀ lẹ́ni tí wọ́n máa ṣe àdúrà kan tánibí ni pé òun àtàwọn ànẹ́bì tó ti lọ ṣáájú òun làwọn máa ń ṣe kí ni gbólóhùn náà la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir ó lóhun àtàwọn ànẹ́bì tó ti lọ ṣáájú òun àdúrà táwọn máa ń pọ̀ jù táwọn máa ń ṣe lóòjọ àràfà làdúrà yóò la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul tàbí ọ̀wá lè ṣe rákà méjì síwájú ká tó kí sọ̀látù dọ́ọ̀r gbogbo ẹni kọ́ kàfẹ́ kan náà lùkọ́rán síwájú kó tó kí sọ̀látù dọ́ọ̀r ó kí sọ̀látù dọ́ọ̀r tán àwọn àtikáta tó máa ń ṣe lẹ́yìn ọ̀run ṣe é kọ̀ wá tó kí rákà méjì tàbí rákà mẹ́rin wọ́n máa da púpọ̀ kó mú rákà mẹ́rin pa ọ̀dà àjọ rákà méjì lọ ṣùgbọ́n méjèèjì náà lọ́ba súnà mu wọ́n jẹ́ nìkan tó pé ọwọ́ àlọ́ fẹ́ sùn kèlúlà àsìkò yẹn sùn kò sí ohun tó burú ń bẹ̀ ṣùgbọ́n sùn pẹ̀lú ìjọsìn ọlọ́run ni ò sàtkáàd kò tó sùn kódà kò sí pọ̀ kẹsẹ̀ ṣàfùlọ̀ ṣàfùlọ̀ ló gbàgbẹ́ sùn lọ orí ló já sí fún un bákan náà tọ́nà bá bọ̀ sí tọ́ba ikọ̀ bá lè gbọ́ kútúbà èyí tó ṣe pé màámọ̀ ọ̀sẹ̀ lárọ̀fà tọ́ba wọn kàn sí ìdẹ̀ tí wọ́n gbà ọ̀fà lọ́la o wọ́n kẹ̀ níye ni èyí pé wọn ọ̀pọ̀ màámọ̀ ń ṣe kútúbà fún wọn tọ́ba láǹfààní kọ́ gbọ́ orí ni ṣe bẹ́ẹ̀ bákan náà kọ́ wá kọ̀ wá tún jẹ́ nìkan tó pé sọ̀rọ̀ fìlàsì tó wọlé ipò yìí náà fìlà kà méjì tàbí mẹ́rin tọ́ba lè yẹ mẹ́rin ọ̀hún lọ́dà jù torí bá níbi Muhammad sallallahu alaihi wasallam sọ pé wọ́n fi mọ òlọ́ọ̀ ìmúra kọ́lọ̀ bá balẹ̀ kí akọ́ bá mi ṣe dáadáa fún ọmọ ẹ̀dá kan ọmọ ẹ̀dá wo sọ́ọ̀dùlà kọ́bùlà làwọn sórí àrùbàá ọmọ ẹ̀dá tó kiri síwájú ká tó kí sọ̀rọ̀ sọ̀rọ̀ ó kíra káà mẹ́rin tọ́ba lè ṣe bẹ́ẹ̀ ń lọ kọ̀ wá jẹ́ nìkan tó tún máa gbókọ̀ lọ́wọ́ bá tó bí wọ́n máa gbókọ̀ lọ́wọ́ bá tó bí síwájú kẹ́ tó kí sọ̀lá tó àṣírí ojú kí sọ̀lá tó àṣírí ta àwọn àfikà tó yẹ kọ́ ṣe kọ̀ wá tó lẹ́yìn ìgbà tó bá ti ṣe ogbó kọ̀ lọ́wọ́ bá tó bí èyí tá a máa gbé ta ṣàlàyé ó ṣe mẹ́ta tàbí márùn tàbí méje ìjọba lágbára kò sí mbẹ́ bákan náà ká àlùkùrán dáadáa lásàrí yìí lọ ká àlùkùrán dáadáa torí pé tó bá gbọ́ yé àwọn tí ẹgbẹ́ wọn bá ń gàràfà àsìkò àṣírí tí wá ń bí yìí aago mẹ́fà ó ti kọjá lọ́dọ̀ tiwọn oòrùn ó ti fẹ́ wọ̀ lọ́dọ̀ tiwọn lọ́hùn jẹ́ nìkan tí ipò fi ka àlùkòrán dáadáa púpọ̀ kó ka àlùkòrán dáadáa púpọ̀ kó sì bẹ́ lọ́wọ́n ọba púpọ̀ kó bẹ́ lọ́wọ́n ọba àdúrà bil khushu kó bẹ́ lọ́wọ́n ọba pẹ̀lú pípẹ́ fún sọ́dọ̀ ọlọ́run kó sì gbà kó wọn wá wájú ọlọ́run kó bẹ́ ìyọba ti kú wá foríjì fún wọn nínú àwọn òbí yìí kọlọ̀ǹbó lè gbà foríjì wọn kò sì bẹ́ẹ̀ lọ́wọ́n bá fáwọn mùsùlùmí lápapọ̀ ní gbogbo àgbáńlá ayé àwọn tára nínú wọn kọlọ̀ǹbó gbé nira kó àwọn tó kí yóò sún fọkànbalẹ̀ lọ́dọ̀ wọn kọlọ̀ǹbó mú fọkànbalẹ̀ wá fún wọn àti gbogbo àwọn tó yẹ pé fọkànbalẹ̀ bá bẹ fún nínú àwọn mùsùlùmí kọlọ̀ǹbó kọ́ má gba ìfọkànbalẹ̀ náà àwọn tó bá lálàáfíà kọlọ̀ǹbá kọ́ má gba àlàáfíà náà bẹ́ẹ̀ lọ́wọ́n bá fáwọn mùsùlùmí kọ́ mọ̀ pé àdúrà tó bá ṣe ní lẹ́yìn fáwọn mùsùlùmí àwọn màlẹ́kà ti wà tí wọ́n máa sọ pé àmì àmì wàhálàkà nísìlò ọlọ́run ọba ọgbà ọlọ́run ọba ọgbà ó ihun tó ṣe fún wọn yóò máa bẹ̀ fún wọn náà yóò máa bẹ̀ fún wọn náà kọ̀ wá jẹ́ nìkan tó ṣe pé kó tó di pé òun ọwọ́ bẹ́ẹ̀ lọ́wọ́n ọba dáadáa kó lè wà nínú ẹni tí wọ́n tún kú ná wọ́n tún ná lọ́rùn rẹ̀ àwọn àbẹ̀ lọ́hùn ọlọ́run bọba lè kí ọlá bí ọlá tàpọ̀mọ́jà ṣe inú sàárè o mọ́jà ṣe inú sàárè o bí a ṣe lẹ́nu tó ṣe pé a ṣe lórílẹ̀ yìí pẹ̀lú àwọn ìjọsìn tá a bá ṣe ń bẹ̀rẹ̀ kún gbà lọ wa eléyìí ni àwọn díẹ̀ nínú àwọn nǹkan tó ṣe pé èyí ti ń ṣe wá lójú kòkòrò ká mójútó lọ́jọ́ ọ̀la àbẹ̀lọ́hùn kọlùn bàbá àlekọ́lá kó jí kí ọjọ́ náà kó dé bá wa láyé kó dé bá wa láyé kó dé bá pẹ̀lú àlàáfíà lẹ́ẹ̀kan sí ọ̀tajà mùsùlùmí àkó ọdún o àkó mọ́ra ọdún o ìjà fi ìbẹ̀rù ọlọ́run bá ìjà fi sọdún náà ìjà fi ìbẹ̀rù ọlọ́run bá ìjà fi sọdún náà ẹ̀sìn máa jẹ́ nìkan ti pé ẹ máa bá àwọn ọ̀rọ̀ sọ àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìwọ̀n bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú dùnnú ẹ máa ju ẹ máa wábọ̀ ìdùnnú sì wà sí ẹ̀mí àwọn èèyàn ẹ sì máa láwọn èèyàn sá kó níbi aburú àwọn aburú àwọn aburú ètò ìpín wọn lè ṣe kóńgẹ́ rẹ̀ nínú ọdún yìí ẹ máa láwọn èèyàn jìnnà sá o ìwọ ní ọ̀kadà má sáré ìsàkúsà ìwọ ní mọ́tò má wọ́wà kúwà ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ fi ṣe ọdún yìí ni ẹ gbìnì sọtí mímú ẹ jìnì sọtí mímú àyọ̀kọ́múrú umólókọ́bà yìí ọtí ìyá àbàjẹ́ lọ́jẹ́ o ọmọ ìyá mi jìnà sí o jìnà sí pátápátá orí rẹ orí rẹ dáadáa rẹ là ń sọ fún ọ yóò tọ́lọ́mbà ni ọgbọ́ orí ni ọjà sí fún ṣe ọ̀la àwọn bẹ̀rẹ̀ gbogbo àwọn tó wá para ń ní ọlọ́mọ àkọ́bà gbé nìyà kó fún wọn gbogbo àwọn tára ní kọ́lọ̀mbà kọ́ bá gbé níra ní ẹ̀kọ́ fún wọn àwọn tẹ́ pé ààrẹ ń ṣe kọ́ bá jogún àlàáfíà fún wọn àwọn tá ààrẹ ń ṣe kọ́ bá jogún àlàáfíà fún wọn àwọn tá a wá lálàáfíà ọlọ́dà má fi sẹ́wà dèwà mọ́lẹ́ o má fi sẹ́wà dèwà mọ́lẹ́ o má fi sẹ́wà dèwà mọ́lẹ́ o yá sọdún yìí jọdún ìyàbò fún wa ni o jọdún ìyàbò fún wa ni o yá ṣe pẹ̀lú rọrùn pẹ̀lú rọra yá ṣe pẹ̀lú dùnú pẹ̀lú ayọ̀ má jà ṣe pẹ̀lú ìbànújẹ́ o má jà ṣe pẹ̀lú ẹkún o má jásí pẹ̀lú banújẹ́ má jásí pẹ̀lú ẹkún aqulu qawli hadha astaghfirullahi wa lakum assalamu alaikum wa rahmatullahi wa